أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت كيف الله وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwa àgbà olùfẹ́wa olùṣìpẹ̀wa aṣíwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́nkọ́ bánábi náà tàwọn ará lè tàwọn sùhámà rẹ̀ ń bẹ̀lọ́ ọba kó sánú àwọn náà kàbáwọn òbí wa tàwọn alfáwa àtàwọn ọ̀gá wa gbọ́ wa jama lọ́kùnrin lọ́mọdé كان كان يقرأ وجيشرا صلى الله عليه وسلم باب تي او بلا رأي كتاب كان برناني كتاب مساقات العيد با يفوا وان قبلمو يفوا وان قبلمو كي يفوا لبمو حديث 2355 لا برني ورأي باب من أثر بيرا في ملكه أو في ملكه لم يدمن ẹ̀dí bá ń gẹ́ kànga nínú ààyè tó ní kìí gamanti pé tí wá kó àkàndíyà fún lórí àwọn iṣẹ́ kànga sí tó léwu ni àwọn ìwàlú kànga ní ìfẹ́ pé kìí ẹ̀ sí ọwọ́ mọ́lẹ̀ so kò sí gamanti fún wa حدثنا محمود أخبرنا عبيد عن إسرائيل عن أبي حسين حسين عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال سيدنا أبي هريرة والمساجر زباتي قال رسول الله صلى الله عليه وسلم المعدين المعدين المعدين الجبار انتي بانجل جولد اللي قصع ده دايموند وما دايموند ìṣẹ̀lẹ̀ òun náà jù báàmù iṣẹ́ iṣẹ́ ẹgbẹ́ nípa nìyà ní ìṣẹ̀lẹ̀ kí tí o bá síbẹ̀ kò sí gbígba díyà ní ọdún yà kò sí díyà fún títí tó léwu ní bí ìkàngá lòun náà àwọn máa bẹ̀rẹ̀ tí máa bẹ̀rẹ̀ ìrẹ́ máa sígbà ní tó dé bá ọmọ rẹ̀ ó di wà sí díyà fún ọlọ́run kó sànù ọ́ والبئر والبئر جبار بين بئر كده كده بين بئر ناني ودي والعدماء جبار وفي ركاز بين خمس بين كما بيله اخوان كورو هنا جبار بي بي معالي دانن ودي وفي ركاب بيبرات بيجيين با واين له خمسون بيقولوا ابا بيو يجيبوا خمسة بيجي لمن بوجي الروان تبدي تفلت دار الإسلام أدي الله تعالى عالم ولا الله مسافر يا ولا قال إمام البخاري رحمه الله باب الخصومة في البحر والقضاء فيها باب إسلام فعلوري كانجا بدأت لوريه 2056 في 2667 حدثنا عيدان عن أبي حمزة عن أعمش عن شقيق عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ماذا سيدنا عبد الله اللي جدد جشرة صلى الله عليه وسلم من حلف على يمين يقطع بها ẹni tó bá búra lórí pé òun fẹ́ ṣe ẹ̀ kan lórí pé òun mú àdéhùn yẹn ṣe òun mú ìbúra yẹn ṣe lórí tó gbogbo búra yẹn yà máa máa la imra'in huwa alayha fàájìr laqiya Allah wa huwa alayhi jabban kí yẹn bá fẹ́ fún mú àdéhùn ṣe ọmọ tó wá máa là kọ́mẹ̀ tó wá sí أدي وهو عليها فاجر بل ألسه لفاجر وبلجاء لقي الله وهو عليه جدال يوقد والله بعطلهم بنسيني فوس برع من قوسي يمين بها كقواب بها قواب يكون به ماشي دي فاجر فاجر تيو يوابع جاني أكي الله وهو عليه جبان أنتم وقال يا رب لن تشين حب نسي فأنزل الله تعالى رب أصرايا قربائك إن الذين يشترون بأهد الله وإيمان أم خدما قليلا حيث أجو أمتما تعوى عدو ولوبا خدني أكي وعايا ولوبا لو تفيد بأهد الله وإيمان تعوى الدرعوى ثمنا قليلا لو تلتونك àwọn ọlọ́run pé ayà ọlọ́ọ̀bà pẹ̀lú èyí tà ló ti kéré nígbà ọlọ́run kan gbogbo ilé ayé nǹkan tó kéré ni gbogbo ilé ayé nǹkan tó kéré ni ọba àtàkùn fún gbogbo owó ilé ayé nǹkan tó kéré ni kò lè yẹn gbọ́dọ̀ torí nǹkan ayé yìí àwa bí ọ̀rọ̀ ọlọ́ọ̀bà gbúlẹ̀ àbíkọ́ gbúra àbíkọ́ sẹ́ẹ̀bù sílé fáwọn yẹn wallahu ta'ala alim. أشعب أشعف فقال ما عدث ما عدثكم أبو عبد الرحمن حين نزلت هذه الآية هو أبو آه، أشعف أشعف روني أبو عبد الرحمن بايسو نبقى آية هي كانت في بئر في أرض ابن أم لي جوني نينو الى عايز كان لي بعير مني كان ذاك في ارض عمي مني الى انكومي كان فقال لي شهودك قال حوالي لي به قلت مالي شهود بني ولا لي قال بيمينه قال له برع قلت يا رسول الله اذا يحلف إذا يحلف الذكر بسلم هذا الحديث فأنزل الله تلك تصديقا له صلى الله عليه وسلم وقال برا كموني برا فذكر النبي صلى الله عليه وسلم ذلك هذا الحديث وما دي سوى كان برا قالوا لي انك توا في التليفونات البنكويكا قول لي لا دول لا يوم دعم دي باكلمك انك ما لا يواني ابيك kílẹ̀lẹ̀ àdíṣà tó mọ́mọ́dé sí wá wọ́n lè wá sí kíni wọ́n lè wá kà fún wọ́n lè mọ́ká ọlọ́run wá sọ àyà kìfà ábìrìlá ò dáàrík ọlọ́run wá sọ àyà ìkàlẹ̀ láti kíni tẹ̀síkàlẹ́hù láti jẹ́rì sí ọ̀rọ̀ sọ́rọ̀ sílám sọ̀rọ̀ pé kí kọ́rọ̀ àdébì ni ọ̀rọ̀ ọlọ́wọ̀ bani subhanahu láti gba قال إمام بخير الإنسود تابن سرعة في سبن باب اسم من منع ابن السبيل من الماء باب أشلاني من أشلاني كي يبقى سنتوين ياجو هنا داما كي يبقى لاتي لاتي مومي ẹ̀rí nínú iṣẹ́ ẹ̀rọ yẹn máa ṣe pẹ̀lú ìlọ́n sáwọ́dí àgbà kan nígbà tó ti wọ́n ní ìgbà kó bí ti tí ó sì kiri kan bíi fridge wọ́n ti kiri yẹn bíi fridge kékeré báyìí wọ́n sì nànà lé wọ́n á kọ́ àwọn cups síbẹ̀ àwọn cups síbẹ̀ yẹn wọ́n ti chain sí kí wọ́n bá fún wọn àbí wọ́n bá mú lọ. wọ́n bẹ ẹ̀ka tẹ omi ni orí dágbómi tútù náà fẹ́ ọ̀tún bí tútù tó ń bọ̀ wọ́n àwọn ọ̀tún tó ń bí máa yà mí lẹ́nu pẹ̀lú àwọn tó máa ń lọ sí mẹ́ka tó máa lọ pé bí ọlọ́run dé mẹ́ka omi gan-an ọ̀rà ni no gbogbo bẹ́ẹ̀ ra aṣọ ọmọ tàbí lẹ́nu ti nàìjíríà ọ̀rà mi ò ní rà òtàmọ́ ọjọ́ bẹ́ẹ̀ tí wọ́n rò fún mi omi ọ̀fẹ́ tọ́lọ́kọ́ bá sí láti mo ní fíríjì ọkọ̀ máa sí mo ní fíríjì kúrò àwọn tó máa ní fíríjì àwọn olóyè wọ́n ti ní reserve pure water lè tí wọ́n wà bí twenty four yẹn wọ́n gbèsè ìwà ìkàlẹ̀ fún yẹn wọ́n kọ́ bí tuntun ó fún tó wà fún wọ́n ti máa rí pé tẹ̀lé ọlọ́run ọdún bá

هاروا بلدي وانا ابوني له واجب ميو في اور ميو في مو يا لوبا باب اسم من من من منع يعني ابن السبيل ابن السبيل من الماء باب اسلا لكي اقفوا ان يا جبن دم مات مومي يعني سوت 358 حدثنا موسى بن اسماعيل حدثنا عبد الواحد ابن زياد عن أعمش قال سميت أبا صالح يقول سميت أبا هريرة رضي الله عنه يقول من مبا تجي شلص شلص عبور يا من مبا قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة ولا يزكيهم ولا أم عذاب عليم الله أكبر المزاسع عنوان في أوان متى كان به ọlọ́run ní síjú àmì òwò nínú ẹ̀sìn gbogbo ní ọ̀la ti wò ẹ́ tí ọlọ́run láti fìyàmọ́ ó wà jẹ́nà ọlọ́run síjú àmì òwò wọn ni sàlẹ́sàtún àwọn mẹ́ta kan bẹ̀ láyé zòrò lọ́wọ́ iléyìn ní ọmọ alkiyama ọlọ́run ní síjú àmì òwò nínú alkiyama wọn á yóò zẹ kí him lẹ́yìn náà kò ní fún ọmọ wọn á ọmọ azáàbù mà alim kí wọ́n fi ya ìyá lẹ́tẹ̀lé wọ́n jẹ yàtútù bí منعوا من ابن السبيل arákùnrin tó ní omi títí kù inú kò fẹ́lú máa ní omi tó bá lò tó bá mọ̀ tí kí ayé tó sẹ́kù ọdí ìtùkù òun lóbi tó kí ọ sẹ́kù fún ọdí èyí tó pé ìjọwọ́ náà mú tó bá fún yẹn fáìn àmá onífẹ́lú máa omi yẹn tó bá mọ̀ tí kí ayé tó sẹ́kù ọdí ọlọ́ọ̀lọ́kùn sáànù wa bí ìjọwọ́ náà tó wá níbi táwọn yẹn kọjá lọ منعه بن السبيل اواقف فانتكني اواقف فانتي قولين يعجو انا داما اقف رجل رجل بايع اماما لا يبايعه الا للدنيا الله اكبر الله قصانوا ان اتاه من ارديا وان لم يؤتي منه سخطه هذا رأيه يجي تلاتيه سخطه وعنون لا سخطه وعنون سخطه ẹni bá ti báyà fún aṣíwájú lórí tí ó fún lórí ní ayé nǹkan tí ó fún láyé lórí ní oṣù báyà pé àlàwà ah, àrùn lára lọ́wọ́ lágbàjá tó wọlé ó di wà torí báyà tó ti fún ọmọ ẹgbẹ́ kókó níbi ìyàn sí kẹ̀ náà nítorí ó tó fún tí wọ́n á fún ọ̀rẹ́ di àyọ̀ ìrànú wọ́n ilẹ̀ yóò ti tí wàá fún sọ́kọ̀tọ̀ ìmọ̀ àbínú ó yẹ ohun tó ṣẹlẹ̀ sáà pọ̀ tó ti wà ní ìsìn ọlọ́wọ́ bá kó sànù àtàwọn ọmọ lẹ́yìn gan náà هو ورجل أقام في عتأ بعد العصر فقال والله الذي لا إله إلا غير إلا الذي لا إله غيره قد أوتيت بها كذا وكذا فصدقه رجل ثم قرأ هذه الآية من الذين يشترون بآد الله ثم وأيمانهم ثمنا قليلا الله أكبر àtàràkùnrin náà pé ó bá ti dé ọjà nítòjà rẹ̀ lẹ́yìn asẹ̀ nítòjà rẹ̀ lẹ́yìn asẹ̀ nítòjà asẹ̀ ó bá dà asẹ̀ ọ̀kára wọláhì lẹ́bí ilẹ̀ agẹ́rò tí wọ́n ń búra pẹ̀lú ẹ̀kẹ́ pẹ̀lú búra pẹ̀lú ọlọ́ba tó kókò sọ́lọ́mì pẹ̀lú ọlọ́ba أتيتك أوتيت أوتيت بها كذا وكذا والله يتبع المرعوة يتبع المرعوة يتبعك أدرع wọ́n bẹ́ẹ̀ ìṣẹ́dàkà wọ́n fẹ́ ra ọwọ́ ara bí a máa lẹ́yìn asẹ̀ àṣàkàṣàgbọ́n kálukú ṣe kò sí ولوبا قصة مدافع ولوبا ولا قرآن الكريم ولا لا إلا الله سبحانك اللهم بذلك مثل ولا إله إلا أنت مثل صورة البنية نعم وعليكم السلام جميعا أنت انت سلعته ماذا أكثر كنت أسر دارك عليه أقام لك أسر ودارك عليه أسر وانت قوية àwọn sọ pé wọláyé báyìí lọ́ba di wọláyé ẹni tó àwọn àwọn àgbà tó wà bẹ́ẹ̀ ni nígbà tó lọ́lọ́pàá kò lè táyé pé bí àárọ̀ ni ìjọ mẹ́rin ó ń tẹ́lẹ̀ lọ gbogbo béèrè àwọn àpẹẹrẹ yẹn ti wà ní ìdìbò ara ní ìdìbò àtẹrẹ ọjà ti rẹ ti ká ó lọ kó kó lọgbọmí ìgbó lè máa rí ó tó gbàgbọ́ ó rí é nà. àwọn tó ń bá aláwọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà fi ìrìn kan búra àmọ́ tí ó fi tí tí tí èdè lórí pé tí wọ́n fi ṣèṣe kan búra ni ẹgbẹ́ láàárọ̀ ni tí wọ́n rọ̀jọ̀ wà máa tẹ̀ tí ìjà rù ìgbà ó lè mọ òun lọ sí omi ó lè ní chance ẹ̀yẹ́ lè mọ̀ pé lẹ́yìn àkìrì yìí àwọn Allahu ta'ala alam náà. nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ mínísítọ̀nà twenty point five ẹgbẹ́ orí democracy ẹ̀ka fúnra rẹ̀ òun kan aláàmú nípa kéésì rẹ̀ ẹ̀sẹ̀ jẹ́ lórí ẹ̀sìn àbá ṣe lẹ́nu lórí ẹgbẹ́ àwọn òṣèlè rí ìdádúgbò. bọ́ọ̀ ilé yóò ti wọ nù ní ọgbọ́n bí ìrìn wọlé democracy kò ní kó tó wa lọ́rùn ìjọ fọ́ọ̀sì wa sí ni láàfin yàn síwájú tí ẹ bá rà síwájú tó dáa sí òlòó lọ àmọ́jú agbélédé tí àwọn ọjọ́ kan tó gbélé ìfáàjẹ̀mù gbélédé tí àmọ́ ló lọ tí wọ́n torí ẹ̀ gba owó yẹn kí wọ́n yàn àfiwájú máa ta ní fáwọn Islam nígbà ẹ̀ lọ́dà mi jẹ́bi yan aṣíwájú àwọn tó máa sọ báyìí gbẹ́gẹ́ democracy dáàmà haram ni wọ́n fi káṣẹ̀ ìdìbò rárá nù bí wọ́n lọ nìyẹn wọ́n tó bẹ́ẹ̀ pé you are forced to do it. Olùmọ́sọ wá pé dáàrù fáwà yìí dáàrù harb lọ́fàá mo fi láì fẹ̀rọ gómìnà ọ̀yọ́ ṣètì yẹ kọ́lọ̀ bá kúbà fún ìdẹ́pọ̀ lọ́dún ọ̀rọ̀ lọ sọ tó lè ṣètò tó tọ́lú kéèyàn sọ̀rọ̀ tọ́lú kéèyàn ṣètò bọ́lọ̀ tó kú yẹn eh, kí lẹ́ gbé àjùmọ̀bí wọ́n ti wọ́n ti bá bè wọ́n ti bá bè àbí wọ́n ti kí ní kẹta wọ́n àlọ́ ní nǹkan tó ṣàdúmọ̀ tó lọ́wọ́ kọ́lọ̀hún jẹ́ kó lè fi rẹ̀ sí lọ́wọ́ ọ̀rẹ́ yá ìdí ẹlẹ́ẹ̀kejì kọ́lọ̀hún jẹ́ kó lè ṣe tí kí ara lù láǹfààní ẹlẹ́ẹ̀kẹta kọ́lọ̀hún jẹ́ kó lè ṣàfihàn àwọn ti yá ìjù ẹlẹ́kùn ṣètò táwọn afárá lábẹ́ súnmọ́ kó fi rẹ̀ sí lọ́wọ́ tí wọ́n kó ìsinmi wọn bá gbà tó fi rẹ̀ sí lọ́wọ́ ọmọ ìyá ìkọyò kò dé ẹ̀rí eléyìí ẹjú bá ń lọ àníyàn báyìí ẹ̀rọ rẹ̀ lọ sẹ́kọ̀ǹtì àbí tòjú rẹ̀ ọ̀rẹ́ lẹ́yìn kí lọ sí ibi tó ń yìí ni wọ́n wá kò mímọ̀ ìgbẹ́jú ọlá ní ẹ̀dàdà báyìí ọwá rí ẹnìkan wá ọwá ní òní mákìdí sunday àbígírí gan ọwá ní owó ní wá kó fún wá sọ owó rẹ̀ ní ilé democracy ní kí ní ó di yíwa wallahu ta'ala alam wọ́n ní ìṣẹ̀lẹ̀ fún ìmọ̀ ṣọ̀gán ilé ìmọ̀gbọ́n yìí báyìí ni wọ́n ti láwọ́tẹ̀kì wọ́n máa lọ́dún gbọ́n ṣọ̀gán wọ́n ń sọ ìbò kan làwọn ọmọ ẹ̀ máa ń fèsì ẹ̀yẹ làwọn sẹ́ẹ̀dì mẹ́rin wá fi mọ́ ní fi wọ́n lẹ̀ sẹ́rẹ̀ kó fi wọ́n lẹ̀ kó mọ́ fi àjọ ó di yíwa wallahu ta'ala àwọn wà tó wùyẹ tákò tó Maaleykum salaam dula. Ni àwọn òwe tó ṣe fún ọláyé tó wà láti ilé ìgbà tí wà.

ó di wa abẹ́rẹ́ yẹn ní ọdún bẹ́ẹ̀ ìdìbò very good nítorí ìdílé kakọ́ yẹn àmà lábáyé ọkùnrin ní one million yóò fún two million yóò lẹ́yìn ọba mu ó di bọ́lá ó ti àlà àlà nígbà àmà pé yóò sì jẹ́ máa láǹfààní yóò sì lù láǹfààní nígbà àmà pé yóò sì láǹfààní ìwọ ni yóò sì láǹfààní títí ìmọ̀ wa bọ́lá ó ti

bọ́ọ̀lù tó tètè lọ ibi ìdúró ń lò ṣé ọlọ́run àbí àjò. Ilé ìrànwọ́ ní àmọ́ tó bá fún lóbi díà jùlọ. Tó bá fún tó bá fi ṣe tó bá fi fi ṣe sọ̀rọ̀ kàrà. Bí àmọ́ àníbi ní oúnjẹ nìkan tó yẹ méjì. Omi tó fẹ́rẹ̀ bí mẹ́ta yẹn. Táà méjì bá mú díẹ̀ díẹ̀. Àlóògùn yóò tó wọn bí mẹ́ta yẹn. Ó di Ìdí kó mú àbọ̀ kó ní ìkìdílẹ̀ lábọ̀ gíga jùlọ wọláwò tààlà rẹ̀ wọ́n alékún sẹ́ràn tẹ̀lé àwọn tí wọ́n kọ́ nǹkan àjọ lò nífẹ̀ so àyà yẹn sọ fún àwọn mọ̀násìkì súra yẹn láti bẹ̀rẹ̀ lópin suka márùn ún sura suka munafik ara aitar lẹ́gbẹ̀ yóò kọjú obìdín ọgbọ́n ni òòrẹ́ tí ń fíjọ gbìyà kíámà nírọ́ gbogbo kò tàbí kíámà mẹ́ suka munafik ni fàdáríkẹ lẹ́gbẹ̀ yẹ dúkọlù yẹ tí òun náà ní suka wọn gbọ́n mọ́ fara ní mọ́ orúkà ọmọ òkọ́ wà lọ́dọ̀ wọn kíkẹ́ nínú ọtún mọ́ fún àwọn lè máa òun kò láwọn mọ́ lè máa jẹ ráìsà tẹwàá wọ́n ní kọ́mọ̀ fún ọmọ gàrí orí ní ọmọ sọ̀rọ̀ ní ẹmọ orúkà nínú òtútù ó lè kókó ìfọ́tọ́ ìkúrọ́ ọmọ tí wà lábẹ́rẹ̀ blanket ó di gbogbo lọ àwọn ọmọ tí lọ sí private schools ọmọ orúkà ń lọ sí commercial náà fún òkúkọ́ wọn ذلك الذي يدعو اليتيم ولا يعد على طعامه ìfọ́lá ìní ló jẹ kúrẹ̀ níbi káwọn oníṣojú kòkòrò pọ̀ lóṣù fún ẹ̀ lóúnjẹ jẹ onígbà wọn ní ìgbàjọ ẹ̀hẹ́ fọwọ́ lọ́lọ́ mùsùlùmí na lẹ́rẹ́ na ọmọ ansùnmá àti mùsùlùmí ló sì máa ń pé wọ́n kí wọn àmọ́ ìtú báríkì ìtú báríkì wọn sáhùn gbàgbé rẹ̀ wọ́n ń pe sùkúlù sáwí ó bá ń yàrá kàfó obìnrin ọlọ́run bí sí wọn ni wọ́n yẹ́mìnà ọ̀nà ìmọ̀ àwọn síbẹ̀ náà ni aláàánú sí àwọn ìpàdé náà yóò àwọn ọdún máa ṣe sí àlùmí bí wọ́n bẹ́ẹ̀ ṣe sí àlùmí ni yẹ́mìnà ọ̀nà ìmọ̀ àwọn ọdún máa kọ̀ ká jọlọ ọwọ́ lásán tí wọ́n kọ̀ nǹkan ọkùnrin tó wà kan sọ fún wa nípa ọmọ àti ẹ̀gbẹ́ alóṣèlú ní lóyún fún wa ìyá ẹ̀ ló nílé ẹ̀ ìyá ẹ̀ wá ta okùn bí kò sásọ lórí okùn ẹgbẹ́ ẹ̀ bá wọlé ní ìyẹn bá fi sọ́kọ̀ lórí aṣọ yẹn kò lọ́dún kò ló aṣọ ọ̀pọ̀lọpọ̀ yẹn o kí sì kàrí ìjálẹ̀ rẹ̀ láàárọ̀ ọjọ́ tí ayọ̀ àkó láyé láàárọ̀ ìjà lórí ọ̀rọ̀ òkú ìjagun mẹ́wàá sí mọ́kànlá bó ti fi kó òkú láyé ni ọmọ ẹ̀yẹn gbà pé àwọn ọmọ jẹ́kẹ̀jẹ̀kẹ̀ lòun náà bí ìyá ẹ̀ náà ni. alájà alájà ó sì wá mọ́kùnrin lọ́rùn ó kú okùnrin ní okùn tó ń já láàárọ̀ ìní o bí ẹ̀ nígbà wíyàn ọdún ọkọ̀ bá mú òótọ́rọ̀ ni ṣíṣẹ́ òun ma òun ìṣẹ́gbẹ́ sí ikò òkò dí ọlá àti ẹkù ẹ̀hẹ́n ẹ̀hẹ́n tó àwọn òyìn bí ọdún ma òun ó bí ayọ́n tó máa kọ́ fún yẹn ṣé ò àbírò ayọ́n sallallahu alaihi wasallam nǹkan yẹn ọwà lọ́wọ́ nǹkan yẹn ẹwọ́ nǹkan lọ́wọ́ bàjẹ́ bí iron ló mi àwọn olùbí bá tọ́gẹ̀ kò mi wallahu ta'ala alam wa wa láti orí telegram níbi wọ́n ní orúkọ àwọn ismail àti ìgbẹ̀mí wọ́n ní asalaamu alaykum. wọ́n alaykum salaam tẹ̀lẹ̀. wọ́n ní tí ọlọ́run bá wa fi ọ̀pọ̀lọpọ̀ bárkà sí ìmọ̀ yín àti àwọn òrí ayé. ẹ̀mí ẹ̀rí gbogbo wa náà. Eh, ìdí tí wọ́n ní pé àwọn ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe máa ń gbẹ jánábà wípé ẹ̀dá fún ewu gbẹ́ni ní fíjà jùlọ tó sì fàtúnà nínú bẹ́yẹn sí ilé rẹ̀ rẹ̀ jálábà ìdílé wọn ẹlẹ́ẹ̀kejì ni pé ní sọmọláìsà tí wọ́n ti pé bí a ti ṣàrà tó ti kòrónà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ ní ìdíkàkù alcohol wọ́n ní ẹ̀dá àgbẹ̀ tí báyìí wà fún ọmọ mùsùlùmí wọ́n ti sanitizer nígbà tó bá lò tán ó di kòráàmù fún bóyá ó fẹ́ tìlẹ̀ wà àbí bóyá lò tán tó lè fi kírun alhamdulilah aláàkọ́ nípa ti ìwẹ̀ jẹ́nẹ́bà èyí tó dáa jù náà ní pé ìwẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà kíyàn rọ omi tó mọ́ tọ́ máa ń tọ́ ìrìnmù tọ́ ìrìn ọmọ tó tó mọ́ tó lè mọ́ nǹkan tí ti gbẹ̀mí rẹ̀ láàkọ́ ní pé kíyàn kọ́ fọ gbogbo ilẹ̀ ìyá fúbi sí kọ̀ọ̀rán èyí lè mú kẹ́kẹ́ ìpín ẹ̀fì gbó ó di ẹyin gbogbo ìwà islam bákan náà ni ìwà jẹ́nàbà ni ìwà haidọ̀ ni ìwà nifas ni ìwà ìwà òkú ni ìwà kéèyàn gbó wọ́n ti wá mọ́kù bẹ́ẹ̀ kéèyàn ṣara ìgbìyàn kúrò kéèyàn wá sí àlùwàlá ìlú àrùn aláàbẹ̀ máa ti kírun ìwé sàlùwàlá ìlú àrùn aláàbẹ̀ máa ti kírun ó di wa kéèyàn fi bílẹ̀ àbí ìgbàgbọ́ kí n má fọ̀sẹ̀ lọ ara kí n ṣe gbọ́n bílẹ̀ ó di wa lẹ́yìn náà kí n abẹ́rẹ́ sí fọ àgbo ara yẹn kí n bẹ̀rẹ̀ láti orí nítorí yẹn kí n rí pé ìyẹn fọ́ ra ń mú un dáadáa kó ní ojú ìtàrà ẹ̀ lẹ́yìn ẹgbẹ́ ìlú ìgbà ní kọ́kọ́ wà gbogbo àwọn ẹni gbẹ̀rẹ̀ dáadáa ó di gbogbo ojú ẹ̀kọ́ gbogbo láti bí etí gbogbo ara pátá lẹ́yìn náà kọ́ fọ́kọ̀ ọ̀tún gbogbo kúmi yẹlẹ kárí gbogbo ara àwọn ọ̀ràn yẹn jẹ́nàbà mẹ́rin mẹ́rin ọ̀ràn yẹn jẹ́nàbà mẹ́rin mẹ́rin aláàkọ́ ní ọ̀ràn yẹn jẹ́nàbà ní pé kíyàn rí pé àníyàn mọ̀ pé gbogbo ẹ̀lú fẹ́wẹ̀ ẹlẹ́ẹ̀kejì àmì ìmọ̀ kíyàn kó mi yẹ kárí gbogbo ara ó di ẹlẹ́ẹ̀kejì àlùfọ́ọ̀rọ̀ kíyàn rí pé èèyàn ò fọ́rọ̀ ẹ̀sìn kan kúrò àdúró kó bá sàrò yóò kúrò tó àwọn ah, ìyẹn ti tẹ̀lé ra wọn ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ náà ní kíni nígbà kúrò ẹ̀rà pé òun kí ẹ̀fọ́ bú dáadáa ó ti wà wallahu ta'ala alam àlàyé tó yẹn dídùn pààrọ̀ ìwẹ́ bíbí àbí ìwẹ́ àìdọ̀ ó ti wà àmọ́ ìjẹ́ ọkọ̀ sí ẹ̀rọ pé kéèyàn fọ ẹ̀gbìn yẹn lára eléyìí ò sí lára ìwẹ̀ àmọ́ ìdẹ̀rẹ̀kẹ́ kú lára yẹn tó bẹ̀rẹ̀ ó ti wà ìbéèrè ọlọ́ọ̀kejì kí ní ti di sanitizer yẹn alcohol tí wọ́n wúyẹn kì í ṣe alcohol tó ti mọ́ mu yẹn ni ó kọ̀rọ̀ yín jẹ́ lọ́nà àti science nítorí kò sí ẹ̀jẹ̀ ẹ̀fẹ̀ àwọn tó ti kọ́ tó bẹ́ẹ̀ máa pa ní táǹkì ní alcohol àbí ọtí náà ní kúlù mùsùlùmí kó wá àfíìsì ọpọlọ kéyẹ tó ti ẹgbẹ́ ni gbámi mọ́tótó ni kí táyé ìgbà ní ìdí tí mọ́tótó ní ìlú tó ìyẹn fọ́ àwọn tó kẹ́ ìgbé kóra ìyẹn lóbi àwọn tó ń kí mọ̀ wọ́n láwò tí a láàlẹ̀ àwọn nǹkan fún àmúṣe fún àlùwà wọ́n á lè kún sẹ́lá àǹtẹ̀ náà. Ìgbésẹ̀ gba àgbẹ̀ àyè nípa torí ìwọ ti fi àwọn ìlú kan láti ń sọ̀rọ̀ ìjọba pé àpá àgbọ̀ pé kí wọ́n bá bọ́ ìjọba náà nígbà tó láti fòbí ìlú tán tí wọ́n bọ́ sí ìlú láwọn láti fi ìlú kan bọ́ káàkiri ìlú tó ti ní ìṣòro ìjọba náà àwọn kan ní pé ẹlẹ́fà kò ní ìdíkú ti àgbàlá pé ìta àgbàlá ìlú ìpàdé lọ́dọ̀ ní orí ti orí ti ìlú ìlú ìlú ìjọba náà pé ó ti fẹ́ yẹn olùkúrò bí olùkúrò ní olùkọ́ jáde láti lè ní ìgbà tó rẹ̀ wọ̀ ní ìlọ́gbìn tí ìyẹn tó wá ló ti lè lè wá pẹ̀lú ọgbà ọ̀rẹ́ yẹn. ọ̀ ìjọba wo àwọn ọ̀ràn ya dírẹ́bà tí mo sọ ní ìsìn wọ́n mú pé nínú ohun tó sọ yẹn wọ́n ti fẹ̀gbẹ́ ara rẹ̀ tí ó bọ́ sínú sínú pool tí mi yẹn mọ́ tí ó bọ́ gbogbo ara rẹ̀ bá lọ sí àgbúrú ẹ̀rọ akéwọ̀n bí kúkà kọ́ra bọ́ lóṣù jáde ara ọ̀ ó ti jáde ọdí wa lẹ́yìn náà omi yẹn kárí gbogbo ara ọmọ yẹn ti kú yìí pé mú ka ọmọ yẹn mẹ́rin ni. ní ìsàlẹ̀ kọ́ni alágbà tó bẹ́ẹ̀ wẹ̀ lóṣù kú mi ọkọ̀kọ́ fọ gbogbo ẹ̀gbọ́n rẹ̀ náà bàbá ni ẹ̀kọ́ òfin rẹ̀ jẹ́nà dàdà yìí kọ́ni ó lè tẹ́sí nínú omi odò omi yẹn kárí gbogbo ara tààmì mùsùlùmí bẹ̀rẹ̀ nù lẹ́yìn náà àdúgbò ó ti lẹ́yìn náà tó wá jáde nínú omi náà والله تعالى اعلم ó wà lọ́wọ́ ọrú omi ìgbàlùkọ́ omi ilé rẹ̀ ni ẹ̀kọ́ máa jò ó ní máa jò lẹ́kọ́ ìlú ọ̀nà tó lọ wà ó dé nílé ní wọ́n láàrùn tí a láàrẹ̀ náà ẹ́ bẹ́ẹ̀ alùwàlá ní pípa súnmọ̀ ní kìí sọ̀rọ̀ yẹn ó sì kí ó sì wẹ̀ dáadáa ó sì kí àmọ́ alùwàlá ní ìwẹ̀ súnmọ̀ òbó ní súnmọ̀ gbogbo ẹgbẹ́ mú nǹka ọ̀rọ̀ ọdún mẹ́rin tí wọ́n ìwẹ̀ oṣù bẹ́ẹ̀mù ó di ẹ̀nà ẹ̀bẹ̀ ó ti bí àlọ́ àlá ẹ̀bẹ̀ ìwẹ̀ ti bí àlọ́ àlá tó ó fi lè kírun náà nù mọ́bí nínú àbá mi náà nù pé bẹ́ẹ̀ ni ó ti bí àlọ́ àlá náà nù náà wọ́n á lè fún sọ dípò pàǹdé. Thank you yóò tó bá wọ̀ sí tó bá bọ́ lórí òkú ó kàn fẹ́ wọ̀ òkú gbé jáde tó wá láwọn àti òun náà wò ó kéèmí náà tó ti gbé òun náà báyìí. kò wọ́kọ̀ wọ́n kò wọ́n dàgbò fún ìwé láti rìn bóyá wọ́n gbé ìwé ẹtí wọ́n yẹ kó fún ìwé láti fún ìwé wẹ́wẹ́rẹ́ fàájì láti òde àníyàn yẹn bàbá mi bóyá títí owó ẹ̀kọ́ ìgbà wọ́n láìka tó wọ́n ní bá owó ẹ̀wà kan ojú ara àti owó ẹ̀rọ ẹ̀rọ ìta tí àlọ́lá ẹ̀ ti ẹ̀rọ bọ́wọ́ yìí sì kan ọjọ́ ara màmá náà rọjá ó di eyín nà. ó ní abábá náà kò sì kan ara rọjá pàṣẹ mọ́mọ́ tó mọ́mọ́ sí ti gbádùn ó di eyín nà. alam.

ìjáàtú àwọn yọ ọlọ́pù káàfin sí nítorí àwọn pé ọlá ẹ̀kẹ́ àìsàn wà pamá àfàtà àti wíkíní ó rà mọ́sùn káàfin gan ara orí náà ní etí àti fọ́ra etí tó àdúrà níbi kí ẹ máa tẹ̀lé sínú ìlú sílẹ̀ mi tó bí dájú ni wallahu ta'ala alam سبحانك اللهم وبحمدك ولا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه والسلام الحمد لله